ìrànwọ́ bọ́lá sẹ̀bi ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọlọ́ni àwọn tí bíbí payín pọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú túbọ̀ lọ́dọ̀ ẹ̀ wẹ̀lìmẹ̀sìkì àwọn aláìní ẹ̀ ẹ̀ ṣèràn kan náà ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n wọn ò ní àwọn tí ò ní kú sí méjì ẹlòmíì ò ní abéèrè ẹlòmíì ò ní kò lè béèrè ṣùgbọ́n yìí ó pé ọlọ́run ọba ni wọ́n lẹ́tọ̀ọ́ lọ́wọ́ rẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. wà á bẹ̀rẹ̀ ṣẹ̀dí. àwọn kan bẹ wọn èso lòsàn ṣùgbọ́n gbà ló yí mọ́ wọn. ìrìn àjò ń lọ olùdalọ́nà ọlọ́run ọba ni fún wọn náà lẹ́tọ̀ọ́ wọn. wà á bẹ̀rẹ̀ ṣẹ̀dí wàlá tó bá bí o tẹ̀lé rọ. bàbá wa fẹ́ máa náwó mọ́nà náà pa lóòótọ́ olówó lọ́wọ́ oṣù yá ọlọ́run tún pàkíyèsí wa wàlá tó bá gbọ́ tẹ̀bù bí rọ. wàlá tó bá gbọ́ tẹ̀bù bí rọ. ẹnìkan kì í ṣe fámìlì ẹ ó wá bọ ó ní ilé tó ń kọ́ gbàtọ́ mọ àwọn fẹ́ lọ lẹ́ẹ̀kọ́ tóun ò rówó tóun ò fi tọ́ tóun ń lọ fi owó ilé yáwó wọn wá rí owó yẹn dá padà wọ́n ti wá fẹ́ ta ilé ẹ̀ òun ní bùkátà gbogbo owó tó owó tó ń yá náà iye tó ń fẹ́ san five hundred thousand òun ní bùkátà ṣe ṣàánú torí tọ́lọ́ ẹ̀yìn ṣe fámìlì o sì rí pé lóòótọ́ ni torí àbúrò rẹ kan wá dé ó wá ní bọ̀dá mo fẹ́ ṣe bátìdè yóò sì ná mi ní one point five million ọwọ́ àrùn wípé tá a bá sì fún ní ìsìn wọ́n lè yàgò fún ẹbí jẹ bàbá tí ń gbẹ́lé ọlọ́run ó sàmì ọlọ́run níjọ́ wọn tà ní ẹdúgbọ́ ẹ máa lọ ọwọ́ akó two million fábùrò oníyà tèmi lélẹ́ ẹ̀yin lọ́sàn-án wo eléré tí ń bọ̀ o ọwọ́ ni àti bọ́wàsì oníkàṣe dáadáa sẹ́bi ìyẹ́kọ́lá sọ. iná pànìyàn bàbá tó fẹ́ gbalẹ̀ ẹ̀ bínú rẹ̀ ó ṣe dùn tó bá kó yẹn fún bọ́bá ṣàdúrà fún àdúrà yín gbà. ṣùgbọ́n ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe pati ọdún lè sọ ọmọ ọgbẹ́ ìlú rẹ̀ fún mi gánà. ìyẹn sàlẹ̀ ìyẹn lẹ̀gbọ́n tí fàbúrẹ̀ ní twenty million ẹ̀fún ní two million ẹ̀ ẹ̀ wọ́n wọlé àtibájọ tẹbìdì rọ. nínáwó náà tún gba làákàyè torí pọ́lá ó bí ọ̀nà wo ló fi kó jọ ọ̀nà wo ló fi ná. إن المبذرين كانوا إخوان الشياطين إن المبذرين كانوا إخوان الشياطين. gbogbo àwọn tí bá máa ń إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وكان الشيطان لربه كفورا ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ sí èṣù tẹ́ rí yẹn èṣù ti kọ́ tọ́lọ́run lójú méjèèjì kò fìgbà kan ṣe tọ́lọ́ gbogbo ẹni tó bá jọmọ èṣù òun náà ti kọ́ tọ́lọ́ ọlọ́mọ ìṣòwò rẹ̀ ti kọ́ tọ́lọ́ ibi tá a ti yà síbẹ̀ òun náà ni wípé àwọn ọmọ ẹjẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ń tà ń ṣe ní dáadáa yẹn bá a bá síbẹ̀ mọ́ òun náà ni ká máa ṣe kódà ká kọ́ wọn lójú wa ó bẹnu àwọn olówó wa lórílẹ̀‐èdè tí ò sí láyé máa ń sìn gbogbo dáadáa tí ń ṣe ọmọlúàbí wọ́n jẹ́ ń owó ẹ̀ ẹrú wọ́n jẹ́ ń owó ẹ̀ kò sí nǹkan dáhùn forúkọ rẹ̀ pamọ́ sí iná ní mk wa bíọ́lá ọlọ́mọṣẹ́ bá foríjì ọlọ́run kó bá kẹ́ ọlọ́run kó bá ayọ́ ní ṣe ẹni tó ṣe é súnmọ́ ni kò sì ní ṣèṣe olówó bọba ti ráàyè lọ́dọ̀ ẹ̀ nítorí fẹ́ sọ yóò sálò yìí sálò yìí kò sí táìmù kí ni kókó tọ́lọ̀ bá tiẹ̀ lè sọ pé ọlọ́run ti ṣe kí ni nítorí ní ìdíkọ̀sọ̀ ní ẹgbẹ́ ìbáṣepọ̀ bí ta ṣe ẹni ẹlòmíì òun ò ráàyè sẹ́ẹ̀kì ẹjọ́ kí ni tọ́ba láti ráàyè débẹ̀ kódà kó mọ̀ wọ̀ rí kó mọ̀ mọ̀ rí àwọn yẹn máa sọ nǹkan tó ń parí àmọ́ bẹ́ẹ̀ yóò tọ́ yẹn àbúrò ni wọ́n lé ẹnìkan wọ́n lọ sọ lọ́wọ́ láǹfààní ó sàdọ̀dọ̀ Abíọ́lá ó wà ní òun nídìí ìrànlọ́wọ́ ìpè taxi driver ló ń lọ́kọ̀ ok. okay òní kí ni tó nídìí gan pé ọkọ̀ àwọn èyí tí wọ́n tó wà nílẹ̀ wọn tí wọ́n tó ká lọ mú èyí tó bá wù ọ́ mẹ́ tó ṣe déédéé taxi tó ṣe máa lò wọ́n lẹ́nu ẹ̀ sáà tó wù ọ́ tó wù ọ́ náà gbà kọ́mọ́ sì dàbí ẹni pálá sí jù lọ́wọ́ ọba náwó sọ̀kọ̀ ńlá kan wọ́n rò pé wọ́n sọ pé àà ẹ̀yẹ kọ́ mú kékeré alábẹ́yà sẹ́yìn tó fẹ́ mú nìyẹn ẹ̀ ẹ̀ rẹ̀ fún kí ẹ̀ ẹ fún gbogbo ní tẹ ẹ kó ẹ fún gbogbo ẹ nínú gbàtọ́ wa tó lọ gbàtọ́ wa dijọ́ kejì ọba kò wò nípa wa gbọ́n àkí ló tún dé wọ́n ní òwò ara bíọ́lá báwọn tó wà mẹ́rin nílẹ̀ wọ́n fẹ́ lọ́wọ́ òun fẹ́ kó dìbò ní ààrẹ ẹ̀kọ́ wa pé wọ́n ní kó ọmọ ìdìbò fún mi tó ti yé lẹ́tà wọn ló ti ṣe bẹ́ẹ̀ fà á ẹni ẹ wá ní wò mọ́tà rẹ̀ láàmú ìtọ́lọ̀ ló náà jọra àlùjọ. gbàbíọ́lá pé a ó dìlígbé ló ní ọmọ ìdìlífà gbàbíọ́lá níbi tọ́lọ̀ ń ṣe lọ́lọ́ rẹ dé èyí tá a wá ń sọ èyí tá a gbọ́ ọ̀tọ̀ èyí tá a wà gan fojú rí èyí tá a fojú fúnra wa Abíọ́lá bá dé pé gbogbo ilẹ̀ Yorùbá pátá àsìkò tó fẹ́ bẹ̀rẹ̀ láti máa sọ wípé gbogbo ẹni tó bá ti kọ́ ọmọ ní kéwù kódà kó sọmọ rẹ gẹ́gẹ́ mo kọ́ ní kéwù òun lòun ó ṣe wòlú mọ̀ fún ó bẹ̀rẹ̀ yẹn lógun state ó ṣe dáadáa lógun state tó o bá sá ti lè kọ́ ọmọ ní Quran tó parí ẹ̀ ó wà á forúkọ ọlẹ̀ orúkọ àwọn ọmọ tó kọ́ ń kéwù ó forúkọ wọn lẹ̀ yóò wá mú ọjọ́ kan gbogbo àwọn ọmọ yẹn pátá wọn wá oní fún wọn tí wọ́n lò àfáà yẹn ó ti gba owó kó kọ́ ọmọ lórí ọmọ kọ̀ọ̀kan ó gbowó kódà kó sọmọ rẹ abẹ́rẹ́ fún ọ lówó tábà bẹ́ ṣe wàlímà yẹn onú ó tún wá ṣe wàlímà onú ó jóná aṣọ táwọn ọmọ yẹn bá wọ̀ lónú wọ̀ lọ́wọ́ àjòkó láàrin wọn onú ó gbé kúrán lọ́wọ́ wọ́n wá bí léèrè ó nítorí wípé ìgbà tó ń parí kúrán bàbá òun ò rówó ṣe wòlímà fún un olóhùn sunkún sunkún òun wá ní gbogbo ọmọ tó bá parí kúrán òun ó máa ṣe wòlímà fún un yóò wá tó láàrin wọn eléyìí ṣe pé wọ́n nínú àtẹ́ni tí èsè ọkàn tí èsè méjì lábẹ́kúta ó tún bẹ̀rẹ̀ ó ti dé Ọ̀yọ́ state adamasegba ni wọ́n ti ti ṣe nìbàdàn gbogbo ẹni tó bá kọ́ máa kama bó tilẹ̀ kápọ̀ wọ́n gbọ́ gbogbo yín lẹ́ẹ̀tún jẹun ọdún yẹn ni mo rí kánópì Ọ̀yọ́ kan tó sì gba èèyàn kó tó di kó gbajúmọ̀ báyìí ọjọ́ mọ̀ọ́kọ́ mi odidi bíi ijọ́ mẹ́rin náà fi kánúpì mi ò rí rí láyé ijọ́ mi náà ẹ̀dá ṣé plane lọ mẹ́fà mi nà jẹ̀mọ́ àgbàdàgbọ́lá wa dé inú àwọn nǹkan tó ṣe ènìyàn lé mọ̀ tékèwé táwọn bu ráìsì sí táwọn ń sáàfù fáwọn èèyàn òun náà ní àwọn oníwò ní màlúkòkò wọn wá dọdọ ẹ wọn wá gbé òfò àti tọ ike bó ṣe fa ẹniyẹn padà ní ẹgbẹ ẹgbẹ tó náà wà àwọn ẹni alá wọn wá gba máìkì ó ní káwọn èèyàn má rò kó yàtọ̀ ó lè mọ mu gàrí dáadáa pẹ̀lú kúlíkúlí manjẹba yẹn o man kalolu olu manjẹba mugari mi o yàtọ̀ mi o yàtọ̀ ẹ ma tu mi yàtọ̀ ẹdùgbò àdìsẹ nkankan sẹni tó sí ẹ ma pé ìjẹ ẹ mẹtiri nìkan ní jẹ bó ṣe sí kékeré yẹn ti jẹ àwọn èèyàn wa gbọlọ tóbi àwọn ọmọ rẹ wa dà abuka lànà gẹ́fẹ́. نعيم سبس به أبوك لنا ضيف نعيش بسيفه وأنت جراد لست تبكي ولا تضا وأنت جراد لست تبكي ولا تضا ilé kéwú tábíọ́lá dálẹ̀ làwọn ti kẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ tó bá ṣe wípé wọ́n fẹ́ gbowó pẹ̀lú standard ilé ẹ̀kọ́ yẹn àtàwọn facilities tó wà ńbẹ̀ àwọn òbí tí wọ́n gbé mi wò ní lè san wò ní lè san pẹ̀lú facilities tó wà ńbẹ̀ àníyàn pa àsanwó ni nàbà ni owó bò kò sówó ọmọ akẹ́kọ̀ọ́ náà ọ̀dọ̀ àwọn list ìwé tààrà níjọ àkọ́kọ́ wọlé ìwé tẹ́nìkọ̀ọ̀kan kó lọ́fẹ̀ẹ́ èyí ò lè kó tálẹ̀ kan gbogbo tíra tó fẹ́ lò lọ́fẹ̀ẹ́ tónúkàlùkù ó tún wáá ní àtùmọ̀ àgbòwò òun fẹ́ mọ̀ fún wa lówó oṣù àwọn yàrá ní ah, ah, ah, kọ́mọ̀bàdé bẹ̀ wọ́n àwọn tọ́ọ̀gì náà wà gba fọ́ọ̀mù ní zero ìparí oṣù parí oṣù nǹkan náà mọ̀ wálé tó jẹun lọ́wọ́ àjùlọ kó gọ́mọ̀ fún owó sí i àsanwó ìdánwò kò sí tó jọ bẹ́ẹ̀ àsanwó certificate kò sí tó jọ bẹ́ẹ̀ ẹ wá wọlé ẹ má dàbọ̀ ọ̀rẹ́ bá ti wọlé níbo àwọn tí ń sọ tó ti wà ń bẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ bó ti wulẹ̀ ọmọ àwọn àfáà tí wọ́n wá ń kọ́ wa subhanallah bí ìgbà tí èèrà bọ́ọ̀lù ṣúgà nàdí ń gbádùn o sálárì wọn ju ti civil servant lọ nígbà náà tíjà kọ̀ọ̀kan ní staff room àwọn fíríjì kéékèèké ló wà ń bẹ̀ minerals ògbùdọ̀ wọn bẹ̀ gbogbo drinks ògbùdọ̀ wọn bẹ̀ dábàá bá ti kọ́ ẹ̀ ń tẹnu glass wọn bọ̀ wọn bọ̀ ó tún lọ ó tún lọ fi nǹkan panu ó tún lọ subhanallah ṣùgbọ́n ti lọ ẹni tó bá máa bẹ́kúta ẹ lọ sí eré aláǹtóró abiola way ẹ lọ wo sùkúrú kánbẹ̀ àwọn tó old students ta kọjá ń bẹ̀ là ń tú owó jọ láti fi túlẹ̀ ẹ̀kọ́ sí atẹ́gùn sí páànù fún dídí oṣù mẹ́fà àríkà. àbúkálà náà báyìí fún náà yín ṣùgbọ́n sọ èdè mi. ojú orí Ojo rẹ̀ ti ń rọ̀ ní gbogbo wa fi ń bí kò. abúkálà náà wáyé fúnà ọyìn ṣòro sọ ibi yìí. òjò ní tó bá ti rọ̀ báyìí gbogbo èèyàn á dùn gbogbo nǹkan tá a dùn yóò máa da ṣùgbọ́n gbà táwọn ọmọ dé. wà á bàtà wọ́dọ̀ lásìkò tó lè pé wà látàgbà. ẹ̀yin ọmọ kàkà tó yẹ kẹ́yìn ó jójó ẹ̀ jójó àìjójó yẹn tún dé ìrì ìrì ìrì òjò ìrì èjì àwọn àgbàlagbà wà jò èjì òjò Ojo, nǹkan kan náà ni wọ́n sì mọ́ yàtọ̀ díẹ̀ díẹ̀ tó wà láàrin wọn ẹ̀ẹ́dójò bíi bàbá yín ẹ̀ẹ́dẹ́rì ẹ̀ẹ́dẹ́jì ẹ wá lọ jẹ́ tata. wà á tàjà wọ́ọ̀dùn lásìtà tó lè pé wà látàgbà. gbogbo ọ̀gbìn tọ́lọ́ ń lo bàbá yín ní sábàbí òjò rẹ̀ tó fi wù dáadáa ẹ̀yìn dé gbogbo ẹlẹ́jọ́ tán ilaha illallah. gbogbo ẹ̀ lọ bàjẹ́ ẹ wá di pàǹtí. wà á bàjẹ́ wọ́ọ̀dọ̀ làṣà tó lókè wà látàbà. àbúta abadé yìí abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó bá wa kẹ́mọ̀ ṣúùtù. ọlọ́run kó bá a yọ ní sí i. èyí táwa ń sọ tẹ jókòó tẹ ń gbọ́ yìí yóò ní ládàá nù ládàá ó máa bá nínú àwọn ṣe olóore tó ṣe kì í wá ṣèlú àpò bẹ́ẹ̀ ní àwọn àti akẹ́kọ̀ọ́ mbẹ́ apọ̀ bẹ́ẹ̀ ó fi máa ń ṣe ní léèmọ̀ léèmọ̀ wípé ìbáṣe wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ láyé bábíọ́lá bá dá yunifásitì ilẹ̀ yunifásitì rẹ̀ ní chìbìchìbì mo mọ̀ tí ọba lè jọfẹ jọfẹ lójú chìbìchìbì ẹ wá wo yunifásitì láwọn olówó wa dálẹ̀ sílẹ̀ fún mi lọ àwọn èyí táwọn ilé ìjọsìn gan dálẹ̀ sọmọ ìjọ wọn lè lọ ẹwà àwọn olówó wa nǹkan tí wọ́n dálẹ̀ kò sí fún mẹ̀kúnnù wọ́n tún fi ń fa wa lórí ìní ìyàtọ̀ ìjẹ́ pé tọ́ bá fẹ́ máa sọ̀rọ̀ nípa Abíọ́lá sọ ahọ́n rẹ dáadáa ẹni tí ń ṣe dáadáa tí ò ní wù bẹ̀ kò ní wù bẹ̀ yóò kàtà máa ṣe tán bá ti sọ pé iṣẹ́ olórin ìfẹsẹ̀bílélà wọ́n máa ṣe wọ́n kà lọ bá Bọ́lá ń dọ̀kọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tó wà níta kì í ṣe mùsùlùmí lónìí ó sì ti ní wọ́n ń pe kíní kan ní editorial objective gbogbo ìwé ìròyìn lónìí wọ́n ti ní tí wọ́n fẹ́ fi sọrí tribune bó bá sọ̀rọ̀ lọ wájú sọ̀rọ̀ lọ ìbò bá kà kò lè mú omi islam dáadáa gbogbo ẹjí báńkà abiola solo tọ́ni ó yẹ jáde sí concord náà èlò ló máa náwa ní concord fi dé kò mú iye tí ọ̀nà pé lónìí òun wà ṣé fún Islam ó yẹ lọ́bẹ̀rẹ̀ kọ́ńkọ́t wọn ló fi dálẹ̀ ìgbọ́wọ́ ẹ̀rọ ọlọ́mọ ṣe láti máa polongo Islam náà olówó mélòó. lẹ́lẹ́ bá tẹ́ kan sọ́lẹ̀ kan dáhùn tó ti rẹ̀ tí o ní sọ pé ah ó dábẹ́ náà sí yàpọ̀ kí ló ń ra jáde ń bẹ̀ òun èé na iná pé àfẹ́ gbà kankan bẹ̀ ọlọ́run bá kó bá foríjì. àkọ́mọ̀rọ̀ bí àwọn ṣáàbí borí mọ́ bí a máa ń mìíràn lálẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ìlú ajíwájú. ọ̀sàkọ́mọ̀rọ̀ bí àwọn ṣáàbí borí mọ́ bí a máa ń mìíràn lálẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ajíwájú tó ṣe lọ́dọ̀ tiwa owó ọ̀fun káwọ́ ṣàdúrà àdúrà tiwọ̀ ọ̀hánlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀la ó jẹ wá láti àgùdọ̀ bá a ń dá ṣe náà fìlà ábẹ̀lọ̀ aṣàdúrà fún fásakọ́ mọ̀rọ̀ fásakọ́ mọ̀rọ̀ bí ọ̀hún àbíbúrúbọ̀ àbíbúrúbọ̀ ìyá náà mọ̀rọ̀ mọ̀lẹ́kẹ́. ربي بوما من المهدي Ayé máa sọ pé bọ̀dá fẹ́ ṣe graduation wà àti parent tiẹ̀ wá ẹ má gbèjà kàkà lọ́wọ́ gbogbo ẹni tẹ bá fẹ́ kó wá ọmọ kó wọn bọ ẹ gbọ́dọ̀ gbóúnjẹ lọ́wọ́ ìwọ àtàwọn òbí rẹ bí rẹ ìlú tẹ bá wá ẹjì ọmọ ẹyì fàṣà kọ wọn sábà ọmọ ọdẹ àwọn ìsàlẹ̀ lọlọpọ ìwọ náà nà lọlọpọ lọlọpọ àti àlùyẹ ìhà mi àlùyẹ nígbà yìí àti wàjú ìlú rẹ wà dáadáa. nínú àwọn olówó nínú àwọn tó tún lówó tọ́jọ́ mùsùlùmí mùsùlùmí rẹ̀ dàmú. ẹsẹ̀ kọ́ lọ́rọ́ bí àwọn sàábì borí lọ bí a máa ń lọ lọ́lù kí nítorí ìlú ajíwájú bí a máa ń lọ lọ́lù kí nítorí ìlú ajíwájú. ẹgbẹ́ ẹ̀rọ a máa bà tá a bá ti rẹ́ni tọ́lọ́wọ́n ọba kún lọ́wọ́ tó rí dájọ́ àní fẹ́ kó dá sóṣèlú a ti pàdánù àwọn èèyàn dáadáa tó pọ̀ nítorí wípé òṣèlú tó dúró lọ́tọ̀ ni ìjẹ́niire tó dúró lọ́tọ̀ ni àìmọye ẹ̀mí àwọn ẹniire tó ti sọnù lórí wípé tẹ́lẹ̀ yìí bá dúró lẹ́gbẹ̀ẹ́ wa nílé débi tá a fẹ́ lọ yanjú ẹ̀ fẹsàkọ́ mọ̀rọ̀ bí àwọn ọ̀sà bèbè òrùbọ̀ bí a máa ń náwó mẹ́lẹ̀kẹ̀lẹ̀ kẹ̀rí ìrò ajíwájú bí a máa ń náwó mẹ́lẹ̀kẹ̀lẹ̀ kẹ̀rí ìrò ajíwájú. fẹsàkọ́. له سرابيل بيضاء يا من الملك الكريم أجودي يا من الملك الكريم أجودي ṣàdúrà fún wípé ó jẹ wá ládùúrà àti gbọ̀dọ̀ mọ́mọ́ ṣe fún bẹ́ẹ̀ bá a bá ṣe fún wa ṣàmúrẹ́ ní ó fẹ́ kọ́ báwọn ẹ̀kọ́ tá a kọ́ láyé tá a wà ń sìn àmọ́ ilé kéwú táwọn èèyàn ti ń kéwú tí wọ́n sì ń san two hundred and fifty thousand naira per term n ò sì kọ́ ń táwa kọ́ nígbà náà àṣà kankan ó tún wá gba àwọn aláwọ̀ funfun síbẹ̀ láti India wọn bẹ̀ ń bẹ̀ láti Egypt wọn bẹ nbẹ láti Sudan wọn bẹ nbẹ ó tún wá tẹ wọn lọ́rùn débi pé ìlú wọn gbé òfé wù wọn lọ máa fásakọ mọrọ àhùnsá bíbí rúbọ bíyà mẹ́rìnà ìrìnà lọ́kọ̀ọ́lọ́ tọ̀rọ̀ ìrìnlẹ̀ àti wàdé bíyà mẹ́rìnà ìrìnà lọ́kọ̀ọ́lọ́ tọ̀rọ̀ ìrìnlẹ̀ àti wàdé. fásakọ mọrọ.

eléyìí ó ti jìmọ́mù eléyìí ó ní mọ́mù kìníkà àwọn kìníkà eh, military kìníkà eléyìí ó ní mọ́mù àwọn nabas kìníkà eléyìí ó ní mọ́mù àwọn navy eléyìí ó ní mọ́mù àwọn gbà. pásákọ̀ mọ̀ ọ́n sàbíbò ìbọ̀ ìyá mọ́mìlẹ́lẹ́lẹ́ kẹ̀lé àjẹwàbí ìyá mọ́mìlẹ́lẹ́lẹ́ kẹ̀lé àjẹwàbí bẹ́ẹ̀ bá tún wá wo àwọn baristas lawyers ilẹ̀ òkun ẹgbàlẹ̀ tó kọjá bẹ́ẹ̀ bá tún wá kà yẹn tán ẹ̀ tún wá àwọn lecturers tí wọ́n gbàgbẹ́ kọjá láàrin ọdún mélòó àwọn ilẹ̀ òkun lọ nìkan kú bẹ́ẹ̀ bá tún wá kúrò ń bẹ̀rẹ̀ ẹ̀ tún wá àwọn medical doctors tí wọ́n kọjá ń bẹ̀ lékeun torípa abiola sọ pé gbogbo ẹni tó bá ti ké ń bí ibi tí ó fi kàwé tó fi lọ ibẹ̀ sí ẹ máa kọ́ wọn lọ́fẹ̀ẹ́ láì ní sáwó fẹsàkọ́ mọ̀rọ̀ ọ̀hún sá bèbè orí ẹni tí ó kàwé láyé ó sì yá ó sì jí sí ìfowópamọ́ bèbè orí ọ̀hún torípé tí kò yẹ best teacher ni jọkọ english ẹni jọkọ mathematics ògbúnágbòǹgbò ni torípé mo ilé gbẹmọ gbà yóò wá ẹ máa kọ́ wọn ẹlòmíràn lọ sùkúlù àní ẹ máa kọ́ wọn wàmọ kọ́ wọn ló jẹ́ àwa medical doctors ẹlòmíì ọ̀tọ̀ primary school rí nínú àwọn adájọ́ lọ lékè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà medical doctors lẹ́yìn baristas engineers imams lecturers ẹ wá ń bu ládàá tó lọ mọ Babiola fẹsàkọ́ mọ̀rọ̀ bí a fún sáábì borí bọ́ bí a máa ń nà ẹ̀ mọ̀lẹ́ kọ́lé kọ́lé ilẹ̀ ajé wà dé bí a máa ń nà ẹ̀ mọ̀lẹ́ kọ́lé الأجود فسقى رابيا سحابي الرضا إلى من الملك الكريم الأجود يا Ọlọ́ba àforíjì ọlọ́ba akẹ́ tó dé ká tẹ̀ mọ́rọ̀ yẹn ó náà ní wípé a máa sọ̀rọ̀ kan onítorí bá sọ pé ìgbà tó bá dàbí Abíọ́lá kò tó máa náwó ó lè ní ṣe kankan ọlábíọ́lá ò ti dàbíọ́lá kò ti náwó. ìwọ náà mọ ẹni lẹ́nu kódà bẹ́ẹ̀ ìwà tí ẹ̀mí mọ ẹni lẹ́nu kí ni mo lè ṣe táyé benefit. ṣùgbọ́n tí ayé gbé sí ọpọlọ wa náà ni pé kí ni mo lè ṣe tí mo lè dúró lára àwọn ntayin sọ fún wa táwọn olówó amárò ṣùgbọ́n ó máa rò pé kí lórílẹ̀ ṣe táwọn èèyàn tó pọ̀ tó bí sàǹfà níbẹ̀ àǹfààní yẹn wá lọ kò ṣeé máa sọ bọ́bá débi bẹ́ẹ̀ bá tún dá àwọn abala míì àwọn èèyàn míì ẹlòmíì ti di èèkàn tí ò tiẹ̀ sí nàìjíríà mọ́ ní àwọn ẹni tó kọjá ń bẹ̀ ní àwọn ọmọ alẹ́kẹ́ abẹ́kúta wá di ìlú táwọn èèyàn wà á di gbàdẹ́rù láti ìlú wọn wọ́n wà máa kú lọ́bẹ̀ kí lẹ fẹ́ lọ sí abẹ́ lọ kí láì ṣe lọ́rin ṣùgbọ́n lè ní orí bẹ́ẹ̀ látara àdé eléyìí ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ̀ ní wípé bàbá ṣe wá lóore ẹnìyẹn ń bẹ láyé kò sí láyé mọ́kàmà ọlọ́run ọba kó bá wa foríjì. ẹ̀kọ́ lẹ́ẹ̀kejì náà ni wípé àwọn ọmọ wa dáadáa táwọn ń bá ń ṣe ká fi kọ́ wọn tá a bá lọ tán káwọn náà ó lè máa ṣe dáadáa wọn kí ládàá yẹn mọ̀ dáwọ́ dúró ká fi kọ́ àwọn ọmọ wa bákan náà ní àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ̀ ká gbà wípé pé èèyàn ń náwó sójú ọ̀nà ọlọ́run ọba kò ní kówó dínkù àtiwá bẹ̀rẹ̀ àwọn àfa àti wọn wá kọ́ wa ní àtúrúkúdá bẹ́lá bá gbówó kalẹ̀ báwọn àfa ò bá ṣiṣẹ́ iṣẹ́ wo ní yọ ọlọ́run tó bá wa tó àwọn tó ti bọ́dà kìámọ̀ ọlọ́run tó bá múríjì àwọn tó ń bẹ láyé àfa àwọn àgbà Dr. Mustapha Khidir àwọn ń bẹ ń bẹ njọ wọn rí jẹun kúrò njọ wọn rí jẹun kúrò wọn bẹ ń bẹ tí sí tó ti bó ṣe rí wọn dúró síbẹ̀ Ọlọ́run kó bá a ṣe dáadáa fún wọn Ọlọ́run kó bá a lọrọ ẹni wọn Ọlọ́run kó dáadáa iṣẹ́ tí wọn ṣe lè rí wa pẹ̀lú ní àfi fàtà àkúlàtà ní ìfẹlẹ ní ìzá àbíbàtà ní ìlọwọ àmà sọdọ ha ní ìlà كلمتان خفيفتان على اللسان ثقلتان بالميزان حبيبتان إلى الرحمن سبحان الله بحمده سبحان الله العظيم rasulillah àwọn àgbà ìbéèrè níwọ̀n torí ìbéèrè kan wà ní ìlànà number one number two number three number four number five ó ti dàbà number six number one. ìyá lè pé pé fi máa ṣe é ti pa. àwọn ọlọ́kà lẹ́nu àwọn ọgbà. sọ yìí sápà rẹ̀ ní tó ti bá àdúrà ń jẹ́ nù tó bá ti wá sọ yìí ẹ sọ pé ló kọ ọlọ́run ọdún ìwọ máa ń láyà pọ̀ kódà ọba àjà àpá àti àwọn sùn ìyún àwọn ọmọdé sọ pé ló kọ wọ́n sọ fún bẹ́ẹ̀ then ẹni tí ń jáwé tí ń ṣe sókè sókè lọ jáwé ni òsúkè sàárẹ̀ yóò padà lọ sotí ṣùgbọ́n tó bá di pé fún abẹ́ di ààrẹ o torí pé mi ò fẹ́ ṣe mímọ́ torí pé mi lágbára báyìí kó lọ ń sàánú kó lọ mú mi o torí pé yìnyín bá mi mú o máa ń sábà kápá ẹ̀. ọdún wo làwọn lè tó téèyàn lè fi ṣe itikaf kò sígbà tó gbà sí itikaf ṣùgbọ́n ìgbà wo ni itikaf ló jẹ́ ẹ̀sìn fún ọ gbàdúrà bá tó bàlágà bẹ́ẹ̀ mọ́ bá ń kírun tí ò tí bàlágà ó ní ìwò ṣùgbọ́n kì í sọ àyà ọlọ́run ní bílẹ̀ rẹ̀ pé kí ló dé tó kí bí òkì ọlọ́run ní bílẹ̀ rẹ̀ pé bí òkì bẹ̀ tó bá kí ọlọ́run gbà ládàá rẹ̀ ta ló wá ní òbí ẹ̀ àwọn òbí ẹ̀ tí wọ́n tọ́ tí wọ́n rè é kò ní sílọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ kékeré tóbi rẹ̀ fi wá sí tìkáàpù èèyàn kọ ní nǹkan dáadáa náà dáadáa yẹn àwọn òbí yóò gbà ṣùgbọ́n gbà wo ni tọ́mọ bá fẹ́ ṣiṣẹ́ ìjọsìn tí wọ́n sọ pé mo fẹ́ dáadáa mi gbà ìgbà tó bá tó bàlágà tó ti yé tó náà ti dọ̀wọ́ ọkùnrin tó rí tá a bá wò ó ẹjọ́ sọ́ńpìlà ó fẹ́rì pẹ̀lú oúnjẹ tọ́mọ kọ̀ọ̀kan bá ń jẹ ọmọ mi ti wọ sixteen years kò tí bàlágà ọ̀ràn ni ọmọ méjì ń bẹ ọmọ thirty years ó di bàlágà kọlọ̀nkọ kọlọ̀nkọ lọ́wọ́. bẹ́ẹ̀n ọ̀rọ̀ nípa zaka wa ní zaka àkọ́kọ́ bóyá bá ní àwọn èèyàn nínú fámìlì tí wọ́n ní bùkátà tí wọ́n sì wà nínú àwọn kàtígórì ẹni tó ní ìlú zaka òye nínú fámìlì yìí kéèyàn fún kan tó yàn lọ fún ládá méjì lè yàn ó gbà ó gba ládá pé wọ sàká ó sì lè ládá pé oṣù kan ọdún pọ̀ so ẹbí èèyàn ẹni tí ń ṣe mùsùlùmí náà wà náà wọn bá lọ fún zaka wal mu'allafati qulubuhum ọlọ́run ní àwọn èèyàn kan gbọ́ tó ṣe wípé ẹ fún wọn ní zaka wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n fẹ́ẹ́ wọ́n rọ̀ sí islam ẹgbẹ́jẹ́ lórí ẹwà islam ẹlòmíì sì bẹ̀rẹ̀ mi rẹ̀ lé islam àtúnfún zaka nítorí pé kí ni àwọn mùsùlùmí kan bẹ lábẹ́ ìkápá rẹ̀ yìí máa fìyà jẹ wọ́n sùmọ́lẹ́ bá ti fún zaka nígbàkàtà bá fi àjẹmọ́ ẹ̀wá débẹ̀ ìlú ẹjọ́ láàfà làgbàgbà nígbà máa ń ṣe dáadáa sí wa ṣàkáyìn ń ṣiṣẹ́ nù ní ti yé so bàtí ẹ̀ pé lọ́ba fún yóò fún mọ́ ọba yé jẹ́ ṣùgbọ́n o lè gbé kẹ́mi rẹ̀ ọ̀rọ̀ sí Islam àbí o lè lè fún náà àìdá tó fẹ́ Islam fún mi hàn sọ wà fún sọ wà lọ. then ìbéèrè ẹni tí ó jẹ́ bídíà sáàlì kí n lẹ́yìn bídíà kù sí méjì bídíà kan bẹ téèyàn bá ń ṣe ó lè gbìyànjú jáde kó ní Islam àwọn bídà kan sì ń bẹ kò lè gbìyànjú jáde kó ní Islam lápòjúwe ẹni tí ń ṣe mọ́lídì ní ìsìn bídà ni ẹni tí ń ṣe látòlù kọ́dún bídà ni sáà lè kí wọn lẹ́yìn àá kí wọn èyí tí ń ṣe yẹ òṣèlú kèfèrí àákí nǹkan káàdì díẹ̀ díẹ̀ kò sọ di kẹfẹ yìí àákí dáadáa àsàlámù sí àákí ń lẹ́yìn ẹ ṣùgbọ́n tí bá ń bèèrè àbá àbá àrínú lórí ìlànà ẹ ti mọ̀ Mi ò ní wà torí gbogbo díà ìyẹn ò sọ di pé òye kí n lẹ́yìn títí wà báyìí ṣùgbọ́n bí díà mí ń bẹ pé òye kí n lẹ́yìn ni ẹni tó ṣe wípé àwọn ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tó sọ ìdíkẹfẹ yìí ni àbí tó ṣe wípé bóun bá ń bọ̀ báyìí ó lè mú bí àfọ̀ṣẹ́ orí jẹ́ àmúṣàfọ̀ṣẹ́ gbogbo oríṣiríṣi àwọn nǹkan báwọn sọ abẹ́ tí ń fèèfé sí ètò gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ó lè lóògùn ní ọ̀rọ̀ kìnnìyàn lọ́lọ́run kó ṣàánú wa ṣùgbọ́n bíbí àpò ń ṣe mọ́lìdì ń ṣe ìwádìí kọ́dúrì ó ń bẹ̀rù àwọn èèyàn tó ń yan àwọn olùkí lẹ́yìn ṣùgbọ́n mẹ́rin àjọ àlè súnmọ́ ìjọba bíbí àyẹn ìyẹn ò mú jáde kúrò ní Islam hádà wallahu a'lam. wọ́n ní ẹ jọ̀wọ́ nígbà tí èèyàn bá ṣe é tìka tá a sọ pé àárọ̀ ọjọ́ ọdún yóò kúrò bẹ́ẹ̀ tó bá lọ jẹ́ wípé ẹni yẹn ọfẹ́ yọ jáka tí ò bá dẹ̀ sí ilé kò lè ní jáka yọ báwo ló ṣe á bẹ́ẹ̀ ṣe ẹni yẹn lè kó ìlú tìka ní alẹ́ ọkọ̀ọ̀la tó ìrànbá ti wọ̀ tó ń gba tó kálẹ̀ lànà bùnsìn lẹ́yìn náà bí ibrahim olùkúrò surat kílẹ̀ tó mọ́ yóò wá fújì dàkà rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ó ti ṣe tó ẹ̀ tó kàn kọ́ olùgbà ń ṣubá ìbáṣe báyìí kó gba ó ti ká lọ yí di ìlú dájú ṣùgbọ́n tó bá yẹ pé òun gbúdọ̀ lọ ilé fáwọn ètò kan torí bá lè mú lọ ìyàwó mi sẹ́yìn nígbàlé à èjìká ìkáàgbé lọ́kọ̀lá ẹ̀ so kọ́lọ̀n kó kún wa lọ́wọ́ wọ́n ní afá kan máa ń sọ wípé ní ọjọ́ Jímọ̀ ẹni tí tí yóò bá ti wọlé wọlé máa mú fi wọlé níjọ́ Jímọ̀ onítọ̀hún ò ní ní ládàá Jímọ̀ rárá o yóò ní ládàá Jímọ̀ ṣùgbọ́n kò ní gba ládàá kan bẹ ládàá bí àtẹ́ńdáǹsì ni ládàá bẹ́ẹ̀ bá ti tètè dé sí òun nìyẹn bí mọ́mù bá ti lè wọlé wọn á close ẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ pàwọn ẹ̀rọ tí náà bá ti gbóni nígbà so tí wọ́n bá ti kí jimá oníjimá so ti yé onítọ̀ mẹ́rin so ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkè lọ́hùn kí ó ṣàánú wa tí èkánná rẹ̀ bá gùn àwọn kan ní kò nírun kò bá ń jẹ́ o àmọ́ tó yẹ wọ́n sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀gbin ó lè wà lábẹ́ nǹkan náà tọ́gbìn bá lọ wà ń bẹ̀ tó bá lọ jẹ́ pé ẹ̀gbin gbọ̀ngàn ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá fi ẹ̀gbin yẹ kí n kìrìnrìn kì í ṣe dúdú ìkànnà gbọ̀ngàn lọ́ba ń bẹ̀ ṣùgbọ́n tó ìkànnà bá gùn tó ẹ̀gbin lọ wà lábẹ́ tó sì rí ẹ̀gbin lọ mú kúrò ń bẹ̀ tó wà lọ́ba kí n bẹ̀ ní òní ló fi jẹ́ pé ìlànà Islam ní pé ká máa gé ìkànnà wa ti islam kọ́ wa. kọ́mọ fún rẹ̀ ṣeré kí nǹkan wá jáde ń bẹ̀ nínú àwẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan ọmọkùnrin àtọ̀lújáde ń bẹ̀ bóyá ọmọ fúyè ó bẹ náà àwọn àfáà tí wọ́n ní àwọn ọmọ ìbàjẹ́ ó sì bẹ náà àwọn àfáà tí wọ́n ní kájìmọ̀ sílò àwọn kan bóyá bá ń gbà ọ ẹ kí fíìmù pé òun sílọ̀ kó wà lára yìí kò mọ fún òfin òṣètò ọlọ́run kí ló lè fa wípé alápalẹ̀ nígbà tó ń gbà ó sọkọlọ́n kí kó o láti wọlé kó ṣàánú wa insha Allah ta'ala ẹjẹ́ àfi ètò yíyẹ tàbí kásẹ̀ rọ lẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ tí a sọ àwọn ń fẹ́ àwọn ń wá practical answer tó ti yé kó má jẹ́ pé tíọ́rì làákàṣà wọ́n mú alábòójú rẹ̀ pé oníṣẹ́ ọwọ́ pàápàá jùlọ mẹkáníkì ọ̀dọ̀ wọn náà ní kí nìyẹn sábà máa ń ṣẹ̀ sí púpọ̀ ẹ̀rí wípé òṣèlú náà ṣàlàyé ẹni tó fẹ́ gbéṣẹ́ fún ẹni tó fẹ́ bá ṣiṣẹ́ ó ń bọ̀ fẹ́ kẹ́mi yẹn kú rírì kò fẹ́ kò sì sí etí òde fira spare part àti lè wá fẹ́ mi ọ ní owó iṣẹ́ rẹ̀ yóò di wàhálà nínú Islam kéèyàn ó takú délẹ̀ iye báyìí ni mo fẹ́ gbà ó tí ò bá ti lè san kò sáyè sotí tí ẹ rí àwọn tá a gbé ní sí ọwọ́ ẹ kí ẹlọ́dún kankan ẹlọ́dún tí mo fẹ́ sọ ẹ̀dìmú yóò bá ní bónígbà bá ṣe pé bẹ́ẹ̀ ni ó ṣe báyàn pé kò dìgbà téèyàn ṣe lọ ṣe mechanical engineering kẹ tó package shop yìí ẹni tó bá wá gánà ẹ kìíní kalẹ̀ bẹ́ ṣe ẹ̀rí secretary kìíní kalẹ̀ bẹ́ ṣe ẹ̀fọ́kọ̀ nílẹ̀ ẹ̀fọ́ phone number ń síbẹ̀ kìíní kan ẹ̀rù tó máa parí ẹ̀rù tí ẹ ti san balance tí ẹ ti platform àti lọ́sàn yóò rí pé ilé ìwà ọ̀dà náà ṣùgbọ́n bá ọṣẹ́ máa ń ṣe ní lókà lókà yẹn làwọn èèyàn bí àgbèsè eléyìí ní ìgbà yẹn lọ lórí graduate nìkan tó ọba mọ kankan wọn nìkan tó gbù dáadáa kó bọ design kódà ní shop mẹkáníìkì ó ní laptop dáadáa àwọn tó gbéṣẹ́ wá ó ti owó àmúrò mr fífísọ léwòrán tó wá gba sẹ́ẹ̀ kí ló bá tẹ̀ nínú sẹ́ẹ̀ tọ́gà bá rí tó bá di tó báyìí ó ti mọ sẹ́ẹ̀ tó bá fẹ́ laptop so bí ẹ bá ti lè jẹ́ kí kíní yẹn mú fọmà àwọn èèyàn máa dùn sí bẹ́ẹ̀ ó dàbí tẹ́lọ̀ ìrà ọ̀rẹ́ mi ìbẹ́kọ̀ bá mi agbádá kan mi òkè ìbò nìkan ẹ bá ń fọ numerous secretary clerk yọjú sí wọn kó ìwọ ni mo fẹ́ rí ah, ìbá bí ẹran sọ ni ẹ̀rí yẹn ẹ̀ ṣàlàyé ìbá agbádá ni agbádá àti kíni ẹ wò iye tí wọ́n ràn lélẹ̀ ó sì mí kọ́ nípa àfisọ́ kẹ sàyẹn náà ó sì mí kọ́ àìmí ò lè sọ nǹkan kan ọ̀gá ló lè sọ̀rọ̀ lórí yẹn sọ̀rọ̀ ní pẹ́ sànà rẹ̀ tọ́ba yìí ti gbọ́dọ̀ gbà ọ̀dọ́ mi bó o ní àwọn ọmọ kọ́ gbogbo o ní láwọn ọmọ ṣe ìpínlẹ̀ náà àlọ́ ọ̀rọ̀ ta fẹ́ bí gbogbo ọ̀rọ̀ ṣẹ́ anigihuna àwọn ọmọ yẹn olùgbà wọn olùgbà ọgọgọ san nínú tẹ bá dé tẹ bá san tẹ bá sanwó tán olùwà fún fún one thousand náà ẹ gbà padà bí bá a ṣe máa ń ṣe nìyẹn ṣùgbọ́n ní ìpìlẹ̀ àìdí nǹkan kan bọ̀ tá a bá ti dúró máa fẹ́ tì torí pé tá a bá fi sínú kọ̀ǹpútà kọ̀ǹpútà ó dà padà tọ́ni torí pé ẹ ti fi síbẹ̀ sí agbádá báyìí o iye báyìí ni tẹ́ bá lọ sọ pé iye báyìí ni yóò rí tẹ́ ẹ bá wá sátán alè lóyún ọ̀pára fún yìí àmọ́ ah, pé ti gó sọfisikẹ́tẹ̀rì à gbọ́dọ̀ bí a ṣe mọ́nà kó dàbí ẹ̀ṣẹ̀ kò pẹ̀lẹ́sọ̀ kó tó tó nǹkan ara rẹ̀ sí tóbi dórí ìwé ní bíkìlẹ̀yà ní kankan ní kọjá nígbà yóò lọ sí síbi ẹnjìnárì bí n bá bá ṣe pé bẹ́ẹ̀ nígbà míì tí bá ń bọ̀ yóò ní bó ti eléyìí tó ní tó fún mírasì lójú ọkọ̀ jókòó ó ti sí owó mírasì yẹn ó ti sí máa ń jẹ́ ẹ̀sán ó sì àwọn ọba ẹ̀jẹ̀ náà kan dúró abẹ́sẹ̀ mọ́ ń dọ́ta sí ní kọ́ wá gbà kó lè yẹ ó rí bàjẹ́ torí pé dọ́ta fún wa á ti wọ gbogbo ẹ̀sìn àwọn yóò ṣe dùgbà tí èèyàn tẹ́ẹ̀ bá ti lọ mú àwọn nǹkan lọ mọ́ àwọn èèyàn ó mọ exploit kìíní yẹn ó máa abuse yóò san owó kó jẹrẹ kó sọ bẹ̀rẹ̀ àyàfẹ́ tẹ bá máa ma fi wúlò pé ẹ fẹ́ ṣe tọ́lọ́hún ibi máa ń ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan báwọn yẹn níbi kí lorúkọ rẹ̀ ibi high school alárọ̀mí junction gbàkan ní bá ti ń bọ̀ àwọn ọlọ́kadà tábà ti mọ̀ ẹ̀ wọ́n wà gbódúsẹ́gbọ̀ èyí ní ìdásí gbóyàn abẹ́fowólẹ̀ mọ́tara rẹ̀ jẹ́ nígbà tá a bá ti jáde nílé owó tí ó fi lọ́kadà ó ti mú lọ́wọ́ ìwọ kọ́ ló lọ́kadà ó sanwó tó ó dìlífà ó rèpo àwọn tọ́ọ̀gì oríta wọ́n gbowó ọjà tíkẹ́ẹ̀tì bí n sanwó lórí pé mo ti láyé ìrìn àjò mi wọ́n ti ń bá rí wọn náà ẹlòmíín náà ni màá ẹlòmíín wàá sọ wípé ọ wá láti inú ọkàn òun wọ́n fi yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ máa jókòó ojúmọ́ tó gbégbá mi ń bẹ ẹlòmí kò ní rọrùn fún ṣùgbọ́n ti sọ di ọ̀ràn yẹn fúnra rẹ̀ pé òun ní máa gbowó kí ni yóò wá palára yóò wá dégbò tó bá ti wá ní ọlọ́ọ̀ká <laughs> yàrá àti àfáà wọ̀ bí ọ pé òun ṣe fẹ́ àwọn nǹkan téèyàn bá ti fẹ́ ṣe tún pààyàn lára islam ò ní kéèyàn ṣe tọ́ba bẹ́ẹ̀ ṣe lófò ó ti rò síwájú ó ti rò sẹ́yìn pé òórì yìí ma kò ní pa ọ́la ṣùgbọ́n téèyàn bá lágbára la yukallifu nafsan illa wus'aha kàkà téèyàn oníṣẹ́ ọwọ́ tẹ́ẹ̀fù wa máa pa èyí ni yóò wá burú ẹ̀yin náà kẹ́ ẹ jàre kọ́sítọ́mà yẹn tó bá lọ dìtẹ́tì wípé intanet one hundred thousand yẹn spare part yẹn seventy five thousand one thousand ibi tí òròjọ yín dé wíárás ẹ̀yin lọ́yẹ kẹ́ ìtàrí èyí tó wá rí òun gbọ́dọ̀ yàn jẹ tẹ́lẹ̀ ní èyí tó wá rí ẹ̀ gbọ́dọ̀ wọ́n ti kura wọn láàfà ó lè wà fà yẹn yóò máa bá yẹn ẹ jẹ́ kí ètò ṣọ́ọ̀bù yín ẹ jẹ́ ó létò ẹ jẹ́ wà well organized tuntun ẹjọ́ létò ayé ti di ọ̀run nísì wá sí bá a ṣe ìjọba bá a ṣe ń gbọ́ yìí láìpù máa ń gbọ́ gbogbo àgbáyé bá a ṣe ń ṣe ní gbogbo àgbáyé bá a bá ti ń pè ní kọ́ọ̀lù lọ́wọ́ kọ́ṣà mi ń bẹ dáadáa tá a bá ti lè ní sí kọ́ọ̀lù wọlé gbà kọ́ṣà yóò lé dáadáa ó lè jẹ́ Finland ó lè jẹ́ Australia ó lè jẹ́ Sweden live làwọn yẹn ń gbọ́ ní àgbáyé láyé àwọn bàbá wa tó lè ń wà gbogbo abẹ́sẹ̀ pé bẹ́ẹ̀ òní yóò sì bá pè so látara àdúró yìí iṣẹ́ wa sì ń ṣe ẹja ajẹ́kúlétò wọ́n rí wípé kì í ṣeré là ń ṣe tuntun ọba yìí kó létò ká ní sẹkítírì báàsì ní sẹkítírì bó ṣe kó kan náà ọmọ ṣẹ yóò ti ní ẹni báyìí ṣe tó báyìí ti wá ni kódà ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ mẹkáníìkì mo sọ̀rọ̀ ẹmọ bìnú àti bí kílíà tọ́ba ti ṣe ẹ̀yin ẹ̀mọ́ bá wọn sa nílẹ̀ ọmọ bẹ́ẹ̀ lómi sàn nípa irinṣẹ́ wọn wọ́n fi ilẹ̀ kí wọ́n ń padà bọ̀ nígbà tó bá tó wá níṣẹ́ níjọ nípa ajú irinṣẹ́ wa kan lẹ̀ bí ètò wọ́n sọ àwọn sà tọ́gà bá ní bọ́ọ̀lù wa níta ṣiṣẹ́ last ìbọ̀lá dà sí the same thing bọ́lá ẹ̀mẹ́ka ni ẹ̀rì wọ́n sọ gbogbo irinṣẹ́ wọn àwọn tó wá ń sálù nígbà wọn bá dé irinṣẹ́ wọn wọ́n mọ̀ sá ọmọ kó má kó àwọn ọmọ kó lọ tí èèyàn bá ti máa ń lò èèyàn máa ń tọ́jú ẹ̀ torí pé jọ́tọ̀ bá fẹ́ lò tó bá rí ọgbọ̀n yẹ̀ lọ́nà kódà kí tó yàn kí máa tayín ìwọ́n tọ́jú ẹ̀ níjẹ́ bá bẹ́ẹ̀ tayín ìwọ́n máa kó o sí tọmọ ti dànù ìwọ́n máa yẹ̀ lọ́nà gbogbo tó yàn bá ti wí tó yàn máa ń lò tí sì ń wúlò fún yàn èèyàn máa ń pàtàkì nǹkan yẹ èèyàn máa ń tọ́jú ẹ̀ so látara àdéhùn yìí ò tó láwùjọ àrùn fún iṣẹ́ ọwọ́ láti lọ́wọ́ máa ṣe báyìí sàn án láàárín bí ò gbèsè fún ọ tó bá jẹ́ tàwọn ọkọ̀ ní tiẹ̀ ṣùgbọ́n èyí tí mo sọ ìwọ lákùnrin ọlọ́mú mọ́ ẹ jẹ́ kí ṣọ́ọ̀bù yín létò kódà ẹlòmíì kan torí èyí yóò fi máa gbé sọ́wọ́ rẹ̀ yóò ní ó wà well organized àwọn olùkọ́ ní ọ̀rọ̀ ètò ìjà lèmi ò fi máa gbé sọ́wọ́ rẹ̀ ọmọ àwọn tó máa ń fọ ọkọ̀ ń sìn sí ọ̀nà pàwọn ẹ̀rọ kan bẹ́ẹ̀ ń sìn tó bá fẹ́ fọ ọkọ̀ wọn ò ní ọkọ̀ kọjá náà yóò kọjá yóò jáde ọkọ̀ tìfọ̀ náà tẹ̀rọ àlọ́ wo èló náà ń ta àwọn èròjà ṣe ìdíje tó ń wọ́n náà pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wò ṣebí lójú faransé ìwúra ìfọwọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ yìí tó tóbi tó bá wọn tọ́ ọ bá gbé yẹn wọ àkúrẹ́ lẹ́nu kọ́dà ẹlòmíì kásá lè sọ pé ibi títí ń fọ ọkọ̀ nu torí ẹ̀ yọ ọmọ wọn sọ́dọ̀ ẹ̀ iye kí o tọ́ bá rí kó wá tọ́ bá ti wá dé ẹfún amúrasì lọ́fà ẹfún ẹfún ẹfún ẹfún pépà kan lọ́fà ẹfún amúrasì ẹdún fún wọn kọ́mọ̀ jẹ́ ó ti sanwó ó ti sàn ẹfẹ́ fáànù rẹ̀ fún fáànù kí sàn ló sọ wọ́n lè ní èsì ọdún kò wọ́n mọ̀ ní. o ti bó ṣe wọ́n tó ẹlòmíràn nínú náà mi ò lè fọkàn mi ní kiri ó ti mọ̀ pé lágbájá ẹnìkan ti ti gbé sàkúrẹ́ bíbọ́ káwọn èèyàn tó pọ̀ kan tó ní ìwé ó ti ẹ̀ so látara àdélé gbogbo nǹkan láyé èèyàn pákéjì ni ìdí àwọn èèyàn pákéjì ẹ̀ ìdí bó ṣe rí wọn pákéjì ẹ̀ wọn kókó Nàìjíríà ìdí gbogbo ń tọ́ bá ti ní gbìyànjú bí ọba ṣe pe gbáà rẹ sí gbogbo bá ṣe pe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní oṣù kìlọ̀ bẹ́ẹ̀ ni bá àfa àbá ṣe pe rẹ̀ sí ojú ìyún náà ni àwọn èèyàn fi pè bọ́ bá yẹ pé ó pàtàkì àwọn èèyàn pàtàkì ẹ̀ tọ́ bá ti lọ yẹpẹrẹ ó yẹpẹrẹ náà sọ ẹyin oníṣẹ́ owó ọlọ́mú ìyẹn mọ owó ẹ létò kí gbogbo létò ẹ ṣe kíní kan ẹgbà fọ́ọ̀mù ilé ọ̀fìlẹ̀ ewé ní gbogbo yìí dáhùn ẹ ṣe nǹkan yẹn kò take any time ẹ ṣe bó ti yẹ ká ẹ ṣe nígbà tí ṣe ẹ̀rọ sáà mọ̀mọ́ lọ sí school ẹ̀ sáà fìlè fọ́ ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ rí secretary èrò lọ bẹ́ẹ̀ sọ ní secretary lóṣù nàìjíríà ti labour cheap ẹ lómi five thousand wájú fún lóṣù ojútó ten thousand ojútó yọ ma wá yọ ma sọ nǹkan ọmọ sí so ìyẹn ni solution kì í ṣe bí ká wá máa mú kàn mọ́ kàn níjọ́ tó bá tú síta ó máa ń burúkú èyí bẹ́ẹ̀ ó sì máa ń dábòbò yà kọ́lọ́ wọn bá ti ọlá rẹ̀ kó sànù kọ̀ọ̀kan wa subhanakala naam announcement nípa ẹ ah, ah, ọlọ́run ò gbèyàn léèrè gbèyàn lágbára nígbà tẹ́sẹ̀ ti gan tóbi steve ọlọ́run ò lè lórúkú tó gbọ́dọ̀ ti mọ̀ tẹ́sẹ̀ yìí òṣèré tẹ̀ mọ́ láyúkà lífúlá nọ́fṣán ìlà kọ́ máa kí níjòkó báyẹn náà kó nà báwọn kó kà máa forí ṣe báyẹn náà ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ tó dúpé tẹ́ ẹ bá ní kọ́ tẹ ẹsẹ̀ ojú bá dá wà láàlẹ́ ló ti yé ọ̀dà bí ẹni tí ò lọ́wọ́ tẹ wá ní àlùwàlá rò pé torí pé ọwọ́ kan ń fọ̀ ọ̀gbìn tó bá fọ̀ tó gbọ́dọ̀ tí mo kọ́wọ́ yóò sílẹ̀ la yukallifu Allahu nafsan illa wus'aha ọ̀la la ní abẹ́sẹ̀ lọ́ńṣìn.